tún rédíò owó ti àti pé o tún ti fm ẹ ṣáà máa sùn ẹ jà ẹ lọ o tún fm lọ́gbọ̀n ṣe. tó kà wáyé di àsìkò yìí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run a ti wà pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run láàyè prophetess Esther orúkọ ọkọ wọn yẹn àwọn náà máa sọ àwọn náà àwọn náà máa sọ ti ìjọ ẹ máa dárúkọ ìjọ yìí mà. Covenant God of Israel Church tó wà ní. Mm ní ọmọtayọ street ní ìṣàwọ ìṣàwọ ní ìkòròdú nípínlẹ̀ èkó bí nítorí pé ẹ̀rọ náà ni ògo wọn ní ọmọlógo ọmọlógo lẹ́nu wọn máa ní alágbájá ẹ̀kọ́ sùn amẹ́ríkà àpò ẹ̀kọ́ london ẹ̀kọ́ wà àpò ẹ̀kọ́ ti parí ilé ẹ̀ mọ́tò tó yẹ kó máa gùn ní ṣùgbọ́n àwọn míì náà wọ́n máa sọ títí títí tí wọ́n á fi dàgbà wọn àmì rògbòlù kí ló ń jògo ta lọmọ ológo tógo bá sọnù pàdásẹ̀ ló ń gbọ́ padà praise the lord ọlọ́run adúró tì wá ọlọ́run adẹ́kọ̀ọ́ wa mọ̀ ṣe gbogbo ohun tá a bá ń ṣe láìsí àtìlẹ́yìn ọlọ́run kò sóhun tá a lè dá ṣe mo wá gbàdúrà pé gbogbo ojú tó ń wò mí tá bá rí ohun kan àbí kejì tá ti sọ̀rọ̀ god will restore you back in jesus name nọ́mbà àwọn mi ìmọ̀ bóyá ti notice pé àwọn ọmọ ológo la máa ń dojú ìjà kọ jù. bẹ́ẹ̀ ẹni tó bá ti lógun náà máa ń lógun. ẹni tó bá ti kú tán ṣé wọ́n lè dojú ìjà kọ ah. ẹni tó bá ti ya wèrè lè ríran rè ah. ṣé ẹ ti tán but nítorí pé a ṣe wà láyé àbórí ogun kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹni tó wà láyé ló ń jà ló dẹ̀ máa overcome ẹni tó bá ti kú kò lè sọ̀rọ̀ ògo mọ́ mo wà láyé là ń sọ̀rọ̀ ògo nọ́mbà one ká bá fẹ́ rí ògo lò láì ṣe pé adé ọlọ́run ṣiṣẹ́ wọn ò ní já rógo lò. Hmm. ọlọ́run àkọ́kọ́ láti rógo lò ah, ah. ọlọ́run àkọ́kọ́. Ah, kí ni wọn èmi tẹ kí ni wọ́n bá mi fà tó nísìnyí wọ́n sì bá mi jà wọ́n sì bá mi jagun hmm. àti kékeré mi wá nítorí ògo iná ni hmm. bọ́tà bá fẹ́ borí ogun láì ṣe pé àdé ọlọ́run mú à lè borí ogun hmm. bọ́tà ẹlòmíì wá lórí ọ̀fẹ́ ìtorí ẹ̀ má forí wórí ibi tẹ́ ti yan yàtọ̀ sí tèmi ẹlòmíì bá ti bí ní àánú ti tẹ̀lé ẹlòmíì ò láàánú ẹlòmíì ẹ eh, wọ́tà mi bàánú ẹlòmíì ò ní grace mi mọ̀ nǹkan tó ń pè pé sí ilé òun orí ọ̀fẹ́. ẹlẹ́mìí wọn ta lọ́fà wọn á ta gbogbo ẹ̀ irọ́ ni kò ní kú wọn lè ta fẹ́ lómi báyìí ah, ọ̀run rẹ̀. nǹkan tí mo pè ní grace nìyẹn mi ìlú ti torí pé ṣe nǹkan báyìí kí wọ́n fi ìlara ti torí ohun tẹ́ rí gbà mí lè má rí gbà ohun tí brọ́dà mi rí gbà mo lè má rí gbà ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ ò gbọ́dọ̀ wá ago aláàgò ṣiṣẹ́ tó bá wá fẹ́ kí ògo ẹ̀ búyọ because the bible says something we wrestle not against flesh and blood hmm. against principalities against powers of darkness in high places gbogbo bí lọ́wà ẹ̀mí tó dá wà níbì kan ẹ̀mí tó dá wà níbì kan wọ́n mọ ìgbà tí ire ń bọ̀ láti hmm. ìpìlẹ̀ ibi tá a gbé bí wa hmm. bàbá ṣe ń bí ọmọ mi ò mẹ́ni tó wẹ̀ mí o lọ́jọ́ tá a bí mi sáyé mi ò mẹ́ni tó wẹ̀ mí o ọlọ́run mi mọ̀ o bó bá ṣọwọ́ wíwẹ̀ ló bá ṣọwọ́ gbígbé ló ń fogun sáyé mi iná ẹ̀mí mímọ́ ó bá mi parẹ́ mhm. ṣé owó tó gbé ẹ ló fogun sáyé àmọ́ hmm. ẹlòmíì ò mọ ìpìlẹ̀ ogun tó ń jà àbí hmm. ọmọ sáré wọn náà mọ ológo ni bóyá ìgbà tó ń wẹ̀ wọ́n ti gba ògo ẹ̀ lọ ó wá ń rìn kákàkiri hmm. tí ò bá rí ko tí ò bá rí ìrànkó olóore àbáláàánú tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run kò ní rí ìtúsílẹ̀ gbà tàbá wa lógo a gbọ́dọ̀ fún ọ̀dọ̀ ọwọ́ wa nítorí pé láì ṣe pé a jà mo ṣe program kan ní kinní mi mo ní fight fight until you win bí mo kàn ṣe sọ mo ń lọ church ní ẹ̀mí ẹ̀kọ́ ni table this topic mo dẹ̀ mú kinní mo ní ọmọ mi gbé mo ń lọ church ni o mo ń rìn lọ́nà ṣé mo dọ̀ wáyé ṣe ti bí inú igbó mo ṣe rẹ̀ mí ẹ̀ ah preach that people are fighting let them continue to fight until they win hmm. mo ṣe tọ́pẹ̀ mọ́ ní if you know you have a glory fight fight until you win you hmm. continue to fight until you win hmm. títí tọ́wọ́ ẹ̀ máa fi tẹ òkú dà tó o bá jà tó o tẹra máa dúrà tó o hmm. kírun dáadáa ẹ̀yin bó ṣe máa ń kírun yẹn tó o ń kí déédéédéé. tó o fàtẹ̀síwá yẹn kò fa yálà yálà tí bó bá dẹ̀ ṣe ń kì í bàbá mi bó bá dẹ̀ ṣe ń kì í ni kó máa ṣe sádàkà. ẹ̀ka máa sàrà kun. sádàkà náà ni máa ń pè é sàrà ẹ̀bẹ̀ bàbá mi tí ò bá mọ̀ yàn ṣe wọ́n á pẹ́ tògbòtògbò hmm. ọlá oore tó bá ń ṣe ó lè jọ rọ́nà àbáyọ hmm. tó bá fẹ́ rògo lò mọ lọ́run òun ni mò ń sọ fún mọ lọ́run kéèpé yékéyéké and kínní kan tó wá rú ẹ lómi lójú ta fi hàn mí lójú àlá nǹkan kan ń fì mí mo kàn lálà lójú ọ̀rọ̀ áńgẹ́lẹ̀ wá sọ fún mi pé díẹ̀ ń sọ fún ẹ gbogbo ìgbà àánú ni kò máa tọrọ fún jù hmm. ìgbà tí màá rọ́mọ bí náà nǹkan kò sóhun tí mò ń ṣe wòlíì kan wá sọ fún mi ní ọmọ mi gbàyàn àti ní mínísírì tiwa àwùjọ ọmọ pọ̀ mi bàbá mi hmm. ó ní ìwọ̀nba tí mo mú ní bó ṣe ń ṣàánú mo mọ bó ṣe ń ṣàánú ẹlòmíà ní ohun tí tó bá pọ̀ kì í ṣe ìgbà tó bá pọ̀ ẹ lọ́wọ́ ẹ kó tó ṣàánú o ti máa lọ sọ́dọ̀ máa yẹn bó jẹ́ credit five hundred máa ní dáàdi mo ti send credit five hundred sí i aṣàdúrà ṣàdúrà náà ìwọ tó ò ṣiṣẹ́ ìgbà míì ẹ̀mí yà ní kí n ra bàtà fún ọjọ́ kan mo ra bàtà fún ó bá bọ́ bàtà ó ní tí ògo bá ń jẹ́ tọ́lọ́ mo fi ìpè mi bá má jẹ̀mú má rọmọ bí nínú hmm. ayé ẹ̀ why nítorí mo ra bàtà fún ó ní kí n lọ kọ́ sílẹ̀ ó lóun sọ fún mi gẹ́gẹ́ bí ìwòlé máa bímọ máa nínú òbí mọ́ mo bó ṣe rí hmm. nìyẹn. ta ni àṣẹ ọ̀rọ̀ tí ẹ wà lẹ́nu ẹ̀ kìkìdá ọ̀rọ̀ kan ó lè yí ayé ẹ̀ padà hmm. kìkìdá ọ̀rọ̀ òdì ó lè fi ayé ẹ̀ sójú kan bàbá mi kí ni mo tura láti ṣe bí mo ṣe ṣe ṣe ṣe ṣe ṣe bàbá yẹn wá sọ fún mi ó ní gbogbo nǹkan tí òun mọ̀ lòun ṣe ó ní láti òní lọ ó ní kí n máa tọrọ fún àánú hmm. àánú ṣògo lórí ayé àwọn ènìyàn tá a bá jagunjagun tá a rógun ìjà máa tọrọ fún àánú kó dẹ̀ máa ṣe pèsè kó dẹ̀ sí ọlọ́run déédéé olúwa àánú rẹ̀ ni mo fẹ́ mi ò ní agbára ṣàánú fún mi wàá rógun ẹ lò hmm. bàbá mi wàá rógun ẹ lò bí òògùn bá ń jẹ́ tọ́lọ́run hmm kí ló ṣẹlẹ̀ ìgbà míì àtọjú oorun láti gba ògùn ẹlòmíì. bẹ́ẹ̀ ẹlòmíì láti bí ibà sùn. àti bí ibà ẹ tún mú mi lọ ìpele mi tún nìyẹn <laughs> ẹlòmíì lógo nípa pé mo máa ń wà lórí láì dáadáa ọkùnrin mi kí lẹ rò bí wàá pé ọkùnrin mi ṣe ń lo nǹkan ara obìnrin hmm. wọ́n ṣe ń sin girlfriend that's why I'm ma sọ fáwọn èèyàn don't do boyfriend and girlfriend ẹni tó fẹ́ lọ bá ń lé o mọ̀ bóyá ó ṣoògùn owó nípasẹ̀ ìbálò wọ́n ti mú ògùn ẹ̀ lọ kò lóògùn mọ́ kó lè bímọ mọ́ hmm wọ́n ti lo nǹkan ọmọbìnrin ẹ̀ ogo ti pè ìwọ tó wálé ayé tó bímọ ti kún tó bá fẹ́ rògo ẹ̀ lò ṣọ́ra nípasẹ̀ ìbálòpọ̀ hmm. pẹ̀lú ọkùnrin tí ò ń ṣe títí ẹ̀ tó bá fẹ́ rògo ẹ̀ ló gbọ́dọ̀ ṣe ká hmm. ìwọ tó bá ń ṣètò òní rògo lò hmm. tó bá fẹ́ rògo ẹ̀ lò di ọlọ́run mú ṣiṣẹ́ ìwọ ọlọ́run wọ ló máa ṣe fún un má dẹ̀ ṣe fún un tó bá tún wá fẹ́ rògo lò try bó ṣe máa máa múnú yàn dùn mi máa ń sọ it's part of me hmm. èso ohun tó bá ṣe tó bá múnú yàn dùn you are empty bàbá mi tó bá ṣe ọmọ ológun arógbòlò hmm. bọ nọ́mbà wọn di Ọlọ́run yín hmm. mi ò ní nǹkan mi ò nọ́mbà wọn di Ọlọ́run tó bá fẹ́ rògbò ẹ lò kò sí bó ṣe lè pé kéèpé ọjọ́ kan lọ́kan Ọlọ́run àánú áńgẹ́lẹ̀ àánú ọmọ mi ti try ẹ bá mi ṣàánú fún un but àánú ò gbọ́dọ̀ dá dúró nínú àdúrà tá a bá ń gbà ó ń ṣiṣẹ́ lọ́wọ́ ni Olúwa ṣàánú fún mi. Mm -hmm òun rìn ni olúwa ṣàánú fún mi inú ìjọ òun kírun ni olúwa mo bẹ̀ ọ́ ni tábà jí làárọ̀ gan olúwa mo dúpẹ́ pé mo jí sáyé ṣàánú fún mi hmm. ta ló mọ tó máa ṣẹlẹ̀ ní wákàtí wọ̀nyí di ọ̀la hmm. nípasẹ̀ nǹkan tá sọ̀rọ̀ lé lórí ọ̀la ẹlòmíì nípasẹ̀ wọ́bíà ẹlòmíì máa parẹ́ lọ́la hmm. bó tún wọn ní rí wa pa tẹ bá fẹ́ rògbòlò ẹ̀ súnmọ́ lọ́run kéèké ọlọ́run àdúró tí wọ́n. ti gbọ́ ẹ̀ ti gbọ́ báyìí wọ́n fẹ́ ká súnmọ́ lọ́run dáadáa ẹ ká súnmọ́ dáadáa ẹ ká tún máa lọ ẹ ó ní ẹ bá sọ fún nọ́mbà yín àti wọn fẹ́ gba ìtọ́sọ́nà wọn fẹ́ ẹ̀bí àdúrà kánsẹ́lì. kánsẹ́lì. ẹ bá sọ nọ́mbà yín. zero eight zero. zero eight zero. three eight five. three eight five. nine nine. zero zero six. zero zero zero six. bàbá mi náà wà ń bẹ yẹn ọkọ mi ìyẹn á fi fún ni ó lẹ́bùn ẹ bá pè bàbá ń bẹ bójú òun lẹ́kùn láyìn náà àjọ ń lò ní ìyẹn máa wà clear so anything tẹ bá fẹ́ ọlọ́run ló máa ṣe o mi promise òun pé gbogbo ọlọ́run ló máa ṣe pọ̀ mo nígbàgbọ́ pé ọlọ́run á sọ òkè ṣòro wa dé pẹ̀tẹ́lẹ̀ so ṣàlejò in jesus we appreciate you. amen ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe ìránṣẹ́ ọlọ́run ọlọ́run bá túbọ̀ máa tún ìránṣẹ́ yín ṣe ọlọ́run kò ní fi ń sílẹ̀ ìpè yìí ò ní dùn lágbára ọlọ́run àti ìjọba jésù kristu ọlọ́wà àwọn lọ́nà ìdí gbogbo ìdí gbogbo náà dẹ́wà ó dàbọ̀. Owutu FM Owutu Owutu FM ó bẹ níkòròdú Owutu Owutu FM bàbá mama ẹ̀gbọ́n pẹ̀lú aburo, Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.